Exercise 1, columns 1 and 2. Ilé ṣàpèjúwe ilé rẹ aṣọ ṣàpèjúwe aṣọ re. ilé ìwé ṣàpèjúwe ilé ìwé re odò ṣàpèjúwe odò rẹ agbádá ṣàpèjúwe agbádá rẹ abúlé ṣàpèjúwe abúlé rẹ aládùúgbò ṣàpèjúwe aládùúgbò rẹ. alábàáṣiṣẹ́ ṣàpèjúwe alábàáṣiṣẹ́ rẹ àwọn ṣàpèjúwe wọn òun ṣàpèjúwe rẹ̀. Exercise one, columns one and three. Ilé. ó ṣàpèjúwe ilé rẹ̀ aṣọ ó ṣàpèjúwe aṣọ rẹ̀ iléèwé ó ṣàpèjúwe iléèwé rẹ̀ odò ó ṣàpèjúwe odò rẹ̀ agbádá. ó ṣàpèjúwe agbádá rẹ̀ abúlé ó ṣàpèjúwe abúlé rẹ̀ aládùúgbò ó ṣàpèjúwe aládùúgbò rẹ̀ alábàáṣiṣẹ́ ó ṣàpèjúwe alábàáṣiṣẹ́ rẹ̀ àwọn ó ṣàpèjúwe wọn òun ó ṣàpèjúwe rẹ̀. Exercise one, columns one, two, and 3. Ilé ṣàpèjúwe ilé rẹ̀ ó ṣàpèjúwe ilé rẹ̀ aṣọ ṣàpèjúwe aṣọ rẹ̀ ó ṣàpèjúwe aṣọ rẹ̀ iléèwé ṣàpèjúwe iléèwé rẹ̀ ó ṣàpèjúwe iléèwé rẹ̀ odò ṣàpèjúwe odò rẹ̀ ó ṣàpèjúwe odò rẹ̀. agbádá ṣàpèjúwe agbádá rẹ ó sàpèjúwe agbádá rẹ̀ abúlé ṣàpèjúwe abúlé rẹ ó sàpèjúwe abúlé rẹ̀ aládùúgbò ṣàpèjúwe aládùúgbò rẹ. ó ṣàpèjúwe aládùúgbò rẹ̀ alábàáṣiṣẹ́ ṣàpèjúwe alábàáṣiṣẹ́ rẹ ó ṣàpèjúwe alábàáṣiṣẹ́ rẹ̀ àwọn ṣàpèjúwe wọn ó ṣàpèjúwe wọn òun ṣàpèjúwe rẹ̀ ó ṣàpèjúwe rẹ̀. Exercise two, columns one and two. Ilé wa. Ẹ kọjá ilé wa. Ilé ìwé. Ẹ kọjá ilé ìwé. Ṣọ́ọ̀ṣì.

àwa ẹ kọjá Exercise 2, columns 1 and 3. Ilé wa. Ẹ má kọjá ilé wa. Ilé ìwé. Ẹ má kọjá ilé ṣọ́ọ̀ṣì ẹ má kọjá ṣọ́ọ̀ṣì ọjà ẹ má kọjá ọjà abúlé ẹ má kọjá abúlé òpópó wa. ẹ má kọjá òpópó wa àwa ẹ má kọjá wa. exercise two columns one two and three. ilé wa ẹ kọjá ilé wa. ẹ má kọjá ilé wa. iléèwé ẹ kọjá iléèwé ẹ má kọjá iwe ṣọ́ọ̀ṣì ẹ kọjá ṣọ́ọ̀ṣì ẹ má kọjá ṣọ́ọ̀ṣì ọjà. ẹ ọjà ẹ ọjà abúlé ẹ kọjá abúlé ẹ má abúlé òpópó wa òpópó wa. ẹ kọjá òpópó wa ẹ má kọjá òpópó wa àwa ẹ pa ẹ má kọjá wa. Exercise 3, columns 1 and 2. Òpópó. ṣe yà sọ́tún lópòpónà abúlé ṣe yà sọ́tún lábúlé náà ọjà ṣe yà sọ́tún lọ́jà náà. iléèwé ṣe ìyàsọ́tún níléèwé náà. ṣọ́ọ̀ṣì ṣe ìyàsọ́tún ní ṣọ́ọ̀ṣì náà. Exercise three columns one and three. Òpópó. ẹ kò yà sọ́tún lópòpónà. abúlé ẹ kò yà sọ́tún lábúlé náà. ọjà ẹ kò yà sọ́tún lọ́jà náà. iléèwé ẹ kò yà sọ́tàn níléèwé náà. ṣọ́ọ̀ṣì ẹ kò yà sọ́tàn ní ṣọ́ọ̀ṣì náà. Exercise 3, columns 1, 2, and 3. òpópó ṣe é yà sọ́tún lópópó náà ẹ kò yà sọ́tún lópópó náà abúlé ṣe é yà sọ́tún lábúlé náà. ẹ kò yà sọ́tàn lábúlé náà. ọjà ṣe yà sọ́tàn lọ́jà náà. ẹ kò yà sọ́tàn lọ́jà náà. ilé ìwé. ṣe yàsọ́tún nílé ìwé náà. ẹ kò yàsọ́tún nílé ìwé náà. ṣọ́ọ̀ṣì. ṣe yàsọ́tún ní ṣọ́ọ̀ṣì náà. ẹ kò yàsọ́tún ní ṣọ́ọ̀ṣì náà. End of Unit 28.